أشهد أن Y vamos a ver, bueno, ahí es donde Thank you.

ike gbogbo masiri yi ma ma ma ẹgba yi tu ẹsẹ ba ba yi ta mi ọba yi ma ma ya ma yẹ islam yi ti sori wa islam yi ti ẹsẹ ti sori wa àwọn ti sori ọkùn sori wa yẹ ẹsẹ ti ta ẹsẹ ti ti tó ìwọ la ti ìfowó ń gbẹ la wọn kọfọ àwọn ìfowó gbẹ la wọn wọn ma sọ ọkùn sori wa ẹni àwọn ọkùn sori wa yẹ la ti ta wọn àti ìṣẹlẹ ìṣẹlẹ àti ìṣẹlẹ wọn àti ọkùn sori wa yẹ kọ wọn lọ sí. láti ọ̀gá lálàáfíà ni láàmú pé ìṣòro rẹ̀ tó ti pọ̀ á máa ń ẹni tí wọ́n ti sọ ọ́ ọ́ ìjọba náà ó wà nípa ọ̀gá ni wọ́n ti sọ ọ́ wọn wá sí ọ̀gá ni ilé yìí ẹni tó wà ní ọ̀gẹ́gẹ́ wà ní wà ní ọ̀gá ni ilé yìí ìtúpa ìdájọ́ ní àkókò ọ̀sẹ̀ ilé sẹ́yìn ó padà wá lórí ó padà wá lórí ìpàdé àwọn ọ̀gá

ẹ̀ka àti ẹ̀ka ọ̀gá ti wá tó wá ibi jẹ́ ìgbàgbọ́ wa kò ní. Ìgbẹ́ ṣe bá ti ṣe ìgbàgbọ́ tó ń bọ́ sílẹ̀ àgbàdo. Wọ́n ti pa àgbàjẹ́ jàmá tó ti ń ta sọ́ra òun lọ sí ìdájí. Ọwọ́ àti bẹ́ẹ̀ lọ, ọwọ́ àti bẹ́ẹ̀ lọ. Ọba wa ti lọ́wọ́ àti ẹ̀sìn wò. Ìgbẹ́ ṣe kó ti kì í ẹ̀kọ́ ti máa ń gbé ọ̀gá ọ̀gá àgbàdo. Ọba wa ti bẹ́ẹ̀ lọ́wọ́ àti ẹ̀ أنا أنا مبتعد من gbà sí náà ló fọwọ́ ṣe lálákọ̀ọ́kọ́ lọ́dọ̀ ọba àlejò hàn ìgbàdúrà rẹ̀ aláṣẹ kì í gbà sí ti bẹ̀rẹ̀ báyìí gbogbo bí máa ń ìgbà náà ló bó bá ti lọ bẹ̀rẹ̀ sí ó tún lò ẹ̀rí jáde tó káwọn kan máa sọ pé agbọ́lọ́wọ́ agbọ́lọ́wọ́ anígbàgbọ́ wọ́n láàyè ìsàmì pé káwọn àdá wò rárá. wọ́n lè fún káwọn kan máa láwọn gbọ́lọ́gbọ́ tó kàn sí ẹ̀ ọlọ́run àti ìṣẹ́yẹ́ lọ́la bọ́dù bàtà nà lẹ́rí náà nǹkan lù bàbá bàtà nà lẹ́rí náà ada semua. Itu orang yang ada satu itu ini, ini bukan yang ada semua ini semua ini orang. Bukan yang semua ada semua itu. Bukan yang semua ada semua nanti ini untuk semua. Tangan berdiri untuk semua nanti untuk semua. Tangan berdiri yang masuk yang hari orang nanti yang hari orang. Tangan berdiri yang tak kau orang mesti nanti semua orang. الله فاخترهم ولا تدخل في الله ولا الله يجيبه يعني ولا تسليم ولا تسلم ولا تسلم ولا تسلم قال عن الله تعالى يجيبه Ekonomi àyíká ẹni wọn kó bí máa ní sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ náà àyíká ẹni àyíká ẹni wọn kó bí máa ní sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ náà.

Gracias. ìdí memang hati Allah menggunakan. Orang itu sangat pun diwarakan. Kita malam ini, kita mempunyai iman yang sesuatu ini, kita mempunyai iman yang sesuatu ini. Apa Iman yang lain. Iman yang lain. Pokok iman yang lain, yang lain, yang lain, yang lain, yang lain, yang lain, yang lain, yang lain, yang lain, ìdòtí ìbẹ́ẹ̀ ilẹ̀ ìdáàbò àwọn aláìsàn lójú ọ̀hún.

àwọn kan náà ti ṣe àwọn kan náà jò jì àwọn kan ní ilẹ̀ pé náà kò sí ìrànlọ́wọ́ ẹni dé lẹ́yìn yóò wà lórí wa tó ṣe tó kálù kan lórí wa nígbà yóò wà lórí wa ìgbé náà gbogbo ìjọba yóò ẹ̀sán ẹ̀sán ẹ̀sán aláìláà rẹ̀ káwọn ìgbà tí wọ́n ti ń bá lásán bí ìgbésẹ̀ tó ní àgbà yóò bàbá yẹn ní ọ̀gbọ́n ẹ̀dá àgbà yóò bàbá yẹn ní ọ̀gbọ́n nígbà tí wọ́n ti ń bá lásán

náà ní ibi náà bá ń bá ìwọ láyé ibi ń bá ìwọ náà bá ìwọ láyé. Àgbà ìgbà ìgbà ìgbà ìgbà náà àgbà ìgbà ìgbà wò ẹ̀ sí ẹ̀ sàmánù dúnìá. Kọ́tọ́ ni wọ́n á sọ̀rọ̀ àgbà ìgbà náà wọ́n sọ̀rọ̀ àgbà ìgbà ìgbà tó fi sọ bá yá wọ́n ní àròbí ìgbà náà yẹn bá wọ́n sọ̀rọ̀ mọ́

nípa àwọn ìṣẹ́ yìí àti wọ́n ti ẹ̀mí wọ́n ti kọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ wọn. ọwọ́ wa ti sọ́ra pé àwọn ìwé yìí wọ́n máa ń gba ìdúrà yìí àti wọ́n ti ti ẹ̀mí ti ti ti ní òun yẹn ti kú ó jẹ́ pé ìjẹ́ náà láti kọ́ gbogbo òun ìwọ́n fi jáde. bí wọ́n ti fi ara ti dé sí àwọn ìwé wọ́n dàbí wọ́n ti sọ àwọn ọlọ́lá pẹ́ẹ́sẹ́ ìjà ya ni sana. Oma na kile ambacho ni kile hapa kwa sababu ya dola kama ni wafanyi hivyo. Oma tunasikia kwa hapa ni kwa mbono. Oma watu wengi wako wapi kwa kitu kwa mbono? Mbona ni omo ambazi na ndio kazi yangu. Na ndio ambazi. Eh? Ina nini? Ina mahakama. Eh? Mbona watu wapi kwa kitu kwa mbono? hanyuma ibara ry'umwarimu ni ikigega muromo igihe kiri mu rongo igihe kiri mu rongo igihe kiri mu rongo ipanga bakagomba kugenda neza nko mu mwaka wa mirongo itatu n'ebyiri rwanda ndetse n'iyi ni imyanya igenda ku gihe Omo akwere ko wansi ba kye nzira pagi obat ini pada enam belas jam pada pagi ini eh mau di mana pagi ini di mana eh di mana lagi sendiri jadi kalau kita mereka akan membantu ini Tuhan akan membantu dia akan membantu ada semua ada sendiri ini semua ada sendiri semua ada semua semua sendiri lagi kita sendiri kalau kita yang balik harus memang semuanya harus memang apa? Tiupan ada kecewaannya. Dia ada kecewaannya. Eh, apa? Itu ini itu itu dia barang ini. Ini kata beri. Ini itu ini itu apa? Eh, orang luar ini, orang luar orang orang luar semua orang. Ada orang luar semua orang Tuhan. Jika esok pagi kita mau berjalan, orang luar

kita untuk menjalankan ini. Esmal di masih ada lain. Ini masih jadi ini. Ini tak apa masuk semua. Kalau ini dia nanti lima apa? Tahu. Sebenarnya ada tiga ini. Aku mau mengurangi nama lima apa? Anggulatan, kondisimu, Jadi kalau kita berbahan, aláìsí náà lọ lórí owó ẹ̀. Bùdá máa ń mọ ẹ̀rí ní àtàkùn ìdílé ìdílé yìí. Wọ́n yẹ kí lè bá ẹ̀rí ta bá ẹ̀rí tí wọ́n lè wọ́n lọ́wọ́ kéde yìí wọ̀ Tó o bá tó mọ̀ ọ̀rọ̀ náà, ó ṣe ìgbàjọ́ ìgbà ìyá mi. Yóò máa ń ẹ̀kọ́ mi fún àwọn ọ̀rẹ́ ìwọ̀n ní ìwọ̀n tó ti máa yà. Ọmọ náà ń lọ bàbá ìyẹn kò tó lò pé kí wọ́n máa ń gbé wọ́n máa ń tẹ̀kú. went on hesitantly and forgave, gave, traveled down. All of that, that's what you're saying, I'm not going to do. Ini ya, tangan ini yang ini, atau orang ini, orang ini

الله ẹ̀rọ bí wọ́n á lọ rẹ̀ láàbì ó wà wà ní ẹ̀dá ó wà ní ẹ̀dá ó wà ní ọ̀rẹ́dẹ́. àbúrò àti ọ̀sẹ̀ wọ́n ti tó padà wá sí ẹ̀dí ẹ̀ wọ́n ní ọ̀gá máa ń wú tẹ̀sí àgbára yìí bí wọ́n ti ìhàlẹ́ ìkànnì ìkànnì láàyè wọ́n tún láàrín هنا جواب لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين هنا وابتك الله سبحانه وتعالى جواب لا إله إلا أنت جواب لا إلا الله سبحانك بما لك إني كنت من الظالمين ẹlẹ́tọ̀ ní ti jáde ní ti àwọn ọjọ́ ilé ìtọ́jú tó bẹ̀ ní alábọ̀. Allah SWT mengatakan bahawa Allah SWT mengatakan bahawa Allah SWT mengatakan bahawa ini untuk mengenai dengan dan dengan dan dan dan dan dan dan dan dan dan Mungkin pada kita kita dia orang orang mungkin cuman eh tidak ada kalau dia macam ini ini. Jadi apa lagi lagi? Ya, ini yang kita mahu. Jadi apa lagi yang kita berani ya? Oh, itu apa lagi? Ada orang tahu. Ah, siapa tu orang tahu? Oh, orang yang ini. Ada ini, tu tiga orang kepada semua dalam posisi posisi awal ini dia semua bersama. Hanya hanya semua ini kita sendiri. Oh, bukan kita sendiri, bukan ini. Aku tak tahu. Jadi kita ini yang lebih baik. Oh, bukan yang bawa ini menjadi apa? Jadi, kalau bukan ini, tuh jadi náà kíyè níbi tí ń mú. Thank you.